mo ọlọ́run bá bẹ̀ eh, rí i pé owó tèmi pé pérépéré kó tó kúrò ńbẹ̀ o tí wọn bá fún ẹ ní owó mi gbé àpótí báyìí kó lóṣò tì wọn kó dúró gba owó mi bọ̀ tí wọn bá fún ẹ lówó má wà lé o kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀mẹ̀ pé the last time tẹ ẹ̀rún ṣáàkì lọ síbẹ̀ yẹn mọ àyẹn babe ṣáàkì ní ìdè jẹ́ kí ṣáàkì dé kẹ ẹ̀rún ṣáàkì lọ sí ibẹ̀ ṣe pé kọ́kọ́rọ́ tó ń ṣe ọpọlọ ẹ̀ ti bọ́ sọ orí ẹ̀ dà wọ́n rẹ̀ pùṣáàkì ṣe kan ìwọ ẹjọ́ dáadé ẹjọba dá sọ̀rọ̀ ìdí ajá rẹ̀ wọ́n rẹ̀ pùṣáàkì ṣe kan òun ìwọ ló ní iléeṣẹ́ ṣáàkì mi ṣèbí di oògùn ṣáàkì wọn dobi sí kí n tiẹ̀ ẹ má máa dá àwọn rọ́ndọ̀rọ̀ndọ̀ yìí ló ní sùúrù ṣáàkì rojọ́ fún ẹ ó fẹjọ́ sùn ṣọlọ́ ń pariwo ó yàtà sílẹ̀ fún mọ́ni ìjọ́ kejì ló tó dé ó béèrè ó tún béèrè nìtọ́nù ṣé kò tún ṣe tí ẹ̀kọ́ yẹn ni chákìdé bẹ̀ ṣé kò máa jẹ ata bẹ̀ and first day tí bọ̀dá yẹn rẹ̀ kò fún two thousand báwo ni ọlọ́mọdà wa kúrò ṣé kò fún two thousand. ó sọ bẹ́ẹ̀. meanwhile ọkọ tí ṣáàkì fẹ́ tó gbé ṣáàkì sílé gẹ́gẹ́ bí ìyàwó tó ń jọ wọ́n lé ojoojúmọ́ kò rí kọ́bọ̀ fún un hmm. so free ló ń ṣe ọ̀fẹ́ ló ń ṣe o hmm. bọ̀dá yẹn dẹ̀ rẹ́pọ̀ ẹni tí lẹ́yìn tán náà lóòótọ́ ó dẹ̀ ọkọ fún two thousand lẹ́yìn yẹn ó dẹ̀ ń ṣe continuity ó dẹ̀ ń kówó fún kówó fún ṣé kò tọ́jú ẹ̀ lẹ́yìn yẹn. àbádẹ́ kò ọ̀kẹ́ òun tó má rẹ̀ kú ṣáàkì kan bẹ́ẹ̀ kú tiwọn ọ̀ bá bẹ́ẹ̀ kì ẹ́ ọ̀ bá tẹ́ kì ẹ́ kówó tèmi ṣàtiwálé ni àwọn aláìgbowó mi wálé o ó dàbọ̀. má wà láìgbowó o. madam nǹkan tí mi tẹ̀ bá wa ó jẹ́ nǹkan tó ṣokùnkùn tó dẹ̀ ṣe pàtàkì ẹ sọ bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀kan bọ̀ tí ẹ ṣe iṣẹ́ ń tọrọ ká lára ọ̀rọ̀ bá káyàn lára èèyàn máa ń mọ̀ ni ojú ló mọ ohun tó yọnu sà gbódò ń dájẹ ara o. ọ̀rọ̀ yìí ṣe ń jẹ mi ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ó kàn dùn mí pé mi ò mú business card mi dání but tí n bá dé sàlẹ̀ àwọn onímọ́tò rẹ̀ ní ilé kan bẹ̀ tẹ́ bá mú fún fóònù nọ́mbà mi wà ń bẹ̀ àti àdírẹ́sì ẹ kò sọ pé kò pè mí. ẹ jọ̀wọ́ ní gbólóhùn kò ṣe business card yìí tẹ́ wá fún mi ti máàkì síbi ó lo pos. bí a bá gbé lọ atm ṣó yọ owó mẹ́sà mi ìwé mi ń fi káàdì ránṣẹ́ lọ ah, káàdì ò jẹ́ mi lọ́wọ́. Ah, ah. àǹtí ẹ máa láìkì owó. káàdì oríṣiríṣi àwọn káàdì tó pawó mi láti eh? káàdì tí ò pawó kò bá sà mi mu ni. káàdì tó pawó ìrọ̀ fi yẹn gbé ilé mi tó ni mo fi fẹ́ fi gbọ́ ọ̀gá tẹ́ máa sọ. Eh, eh. mo rí pé ẹ̀ lẹ́yìn. bàbá mi kí ló máa ṣe mi ní kankan fi kún. ẹgbẹ́ káàdì lọ oh! ẹ wá mọ nǹkan tó ṣe. máa ràn yín sọmọdé máa fún yín ní three hundred thousand ẹjọ́ nítorí ọlọ́run ẹni kò fi pè mí kò bá jẹ́ èmi ní kí n kàn gbóhùn ẹ̀ kó sọ pé mo gbọ́ mo gbà owó káàdì ni o three hundred thousand naira ah. owó nàìjíríà wa yìí mm. ẹ wá kó lé mi lọ́wọ́ ah, ah. màá bá yín kó fún ọmọ wípé kó fi pè yín. kó fi pè yín tó jókòó. ah owó rẹ̀ sẹ̀ owó rẹ̀ sẹ̀ hundred thousand hundred thousand. náírà náà ni o náírà tíbẹ̀ ti fẹ́ ọkùnrin kan kùn lè wá wálé iṣẹ́ mọ́ kó hàn bíire ẹ̀yin lẹ́ẹ̀ máa fẹ́. ẹ ti di bodyguard méjì. ìgbà mélòó ẹ máa fẹ́. gbọ́ ròyìn ayọ̀ another hundred thousand. <laughs> pọ̀ lọ́wọ́ mi gan kí n pe chief fún kéne má yẹn gan ọmọ rẹ̀ lágbà ṣé kí n máa fọwọ́ mi pè ní èmi jókòó tọ́lá máa fọwọ́ mi pọkùnrin má tẹ̀ máa waste time pé mo fẹ́ péyàn á tẹ̀ jẹ́yàn tó sún ẹni tó wàhálà àbí mo ti pè ní. mo máa rò bẹ́ẹ̀ pé o ò já tẹ́lẹ̀ aṣọ ọjà ìgbà táwọn náà ò gbé wèrè mi wọ́n máa ní kó pe àwọn pẹ̀lú owó ara ẹ̀ chief wà lásán sorí káàdì kò dárìn ó gbọ́ ọmọkàn gidi ni ẹ tí ò ní kẹ̀kẹ́. imagine kí fóònù pọ̀ kan lọ́ọ́ máa já tẹ̀dọ́kùnrin tó san ìbábọ̀ wà là. gbà owó ló fi ń do something o owó ló fi ń do something. ó kí lè. kí ni ìbísí ta ló ní. chief ní kí n sọ fún ẹ wípé kò mú gbogbo hundred thousand yìí kó fi ra recharge card kó wá mú one minute péré inú ẹ kó fi pe àwọn. kí fi ra recharge card. wọ́n ti pe fóònù mi dà. ẹ ẹ jọ́kọ̀ ṣe sùúrù ṣe sùúrù. ẹni sáà so expect owó tẹ́lẹ̀ ló dáa gbówó lé mi lọ́wọ́. àti nẹ̀tì jájú mi ò dẹ̀ kí n láìkẹ́. gbé owó fún mi. jẹ́ ìsọ tó wà lórí ẹ̀ fún ẹ. ẹni. Ah. wàá máa gbàdá mẹ́wàá ó ṣọ́ọ̀jù ní fifty fifty. wàlẹ̀ ń ṣe bẹ́ẹ̀. ìdáná wà yẹn kéré o. sọ ma pé jésù láàánú bọ èmi tí mo wà yìí ojú àánú mi ti fọ́ ti kà ló sórí ìtọ́nà rẹ̀ ti kà ló kù mo tún láàánú tiẹ̀ nítorí pé o jẹ́ díẹ̀ mi mo ṣe ní pé ká pín fifty fifty tó bá ṣọmọ ìyá mi ni ah, eighty twenty ló máa dúró sí o gbà bẹ́ẹ̀. àṣírí ẹyẹ tó nà. àǹtí mi ẹni sùn. kúrò owó ló ń sọ yìí láìgbé láìfà láìsí ẹ láṣọ sókè olúfẹ́ fifty k just like that òun ló máa fẹ́ ọ̀rẹ́ mi. kí ló ń sọ yìí ló ní fifty k kan sẹ ó dáṣẹ bí ipò ọjà kí ló ń sọ tí ó dùn lẹ́nu bàbá ó rí bàbá yẹn rí sa bàbá tó yẹ pé ó wà látẹ̀kẹ́ báyìí di agbárí báyìí ni ló wá ní pé kémi lọ fẹ́. ọ̀rẹ́ mi ṣó fẹ́ gbọ́ ó lówó ló ń kọlà kí ló kàn ẹ́ pẹ̀lú kọlà wọ́n dẹ̀ tún ṣe up to your own taste. gbàgbé ọ̀rọ̀ jọ olówó ló ń kọlà ṣé ibi yẹn ló ṣògbò àbí lọ́yọ̀ ṣé èkó ìyẹn wọ́ọ̀kì lẹ́kọ̀ọ́ ni èkó làwọn àmì wò kálukú tẹ̀ advice ní gòkè o ẹ jókòó tọ́lá o bàbá yìí ò jẹ́ owó ẹ̀ o wá ní kí n gbà fún kí n fẹ́ kí wọ́n máa gbé nílé àsìyàwó ọmọ gbàgbé òṣì kò sí yẹn bẹ̀ ní sùúrù gbogbo àwọn levels yẹn ń kọ àwọn groups yẹn báyà ta ló fẹ́ kó máa ṣe irú bàbá yẹn ṣòro bí ó lè ṣerú ẹ̀ ni. bẹ́ẹ̀ ni òṣì sóun jẹ́ àrẹ máa gbé òṣì tó sọ ó kàn wọ ọwọ́ yẹn ṣọ́pà yìí ṣótúrí mi dada. ṣótúrí wájú mi Eh, ẹ̀yìn ẹ ṣótúrí mi tó gbogbo ẹ si ben. síbẹ̀ ìwọ náà ló sọ yìí pé bàbá ẹ ìwé àwọn ti mi báyìí méjì ló gbé sílé ó dẹ̀ ṣì ń manage wọn de ni. ìwọ wá ní pé òun ní gbà fún ó máa gbà fún ni o ṣé o mọ̀ pé tí bàbá yẹn bá pọ̀ láṣẹ lára ó máa kún àwa náà àwọn náà jẹ́ ń ah baba ló le ṣe o ah ó máa gbà fún bàbá ni o gbà fún mo ṣe mo ṣe mọ ibi tó ń lọ ni ó dìde sókè tán ó ní kí n wẹ̀ bó ṣe é mo rí ẹ mo rí pé ó dàbí fẹ́ǹsì kirikiri mo mọ mo mọ ibi tẹ́ ń lọ àtẹnu torí owó kí ló ń ṣe yín náà kẹ́mi owó mi ràn ní ó dá sọ̀rọ̀ yìí nẹ̀ ah. ah, ah. ó ti di sọ̀rọ̀ tó wà lẹ́sọ̀ tí ó náà fẹ́ kó fẹ́ bàbá lórí pé kò lè sọ̀rọ̀ olówó jẹun jó tó ń wá bẹ́kùn bẹ́kùn kiri. ẹni bá fa ṣonṣo láàrin ṣonṣo yàrá ẹni bá fa gùrọ̀ lára ń gùrọ̀. àfọwọ́fà tiẹ̀ yẹn ikú náà ń fa nígbẹ̀yìn. ọ̀rọ̀ àṣehùn ni. ẹyin tó mi lè ah. kọ́ ò gbọ́dọ̀ ṣe o. kò máa gbọ́dọ̀ ṣe. ẹ sọ fún ẹyanjú kó má fò. kó má fojú kókè kó má fojú kókè. ẹlòmíràn tó bá fàjò orí ara ẹni ló fàjò sí ọ. tẹ̀lẹ̀ jẹ́jẹ́. gbà yín lásìkò ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ ó ṣe pàtàkì ó dẹ̀ ṣe kókó ṣe rí ìjà tó wà lẹ́gbẹ̀ẹ́ mi mo kàn fẹ́ fi àsìkò yìí sọ fún yín pé òun ni fẹ́ fẹ́ lẹ́yìn. ẹ ra ma ẹ ra ma hmm. ìyáálé ṣé ẹ ti jọ kun ẹ ti jọ pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ti bá yín sọ tí mi ò mọ̀ sí ni. èmi ò mọ̀ bó ṣe ń ṣàlàyé tá à ń gbọ́ náà mi mọ ọkọ nfa ṣé mo ní ìdí láti sọ nǹkan tó fẹ́ ṣe inú ilé mi. lóòótọ́ náà mo mọ̀ pé ìwọ lára ẹ̀ gbọ́dọ̀ gbóná nítorí pé ìwọ ni mo fẹ́ gbẹ̀yìn ṣùgbọ́n báyìí ní ṣe fẹ́ ṣe nǹkan mi kò yí padà. kí lẹ̀ ń wá kiri kí ló bọ́ sọnù lọ́wọ́ yín tẹ̀ ń wá ẹ wò yálé mi ẹ wo bí ìyálé mi ṣe dà tó bí egbin ni o kò sí nǹkan kan tí ò sí lára ìyálé mi kò sí ohun tí ọkùnrin ń wá lára obìnrin tọ́lọ́hún ò fún ìyálé mi tán pátápátá bedmatic system wọn gan mo mọ̀ kó le tàbá sọ̀rọ̀ kitchen wise mo mọ̀ wípé wọ́n gba hundred and fifty percent ọkọ mi ẹni yìí ò tó yín ẹ bọ́ bí èmi tiẹ̀ tún wò bóyá ya àwọn tí ò ga tó lè ṣe fẹ́ mi ọlọ́run dẹ̀ ṣe èmi láyà mo lẹ́yìn mo ní gbogbo nǹkan ọlọ́run òfin kankan jẹ mí níyà ìyẹn ò tún wá tẹ̀yìn lọ́rùn lẹ́wà lọ gbé kí ni ká pè. ẹ wá mo wálé wá fáwọn ìyá lè mi abẹ́ ẹ̀ nílẹ̀. nǹkan tí ń bá débẹ̀ ikùn mi ló máa gbé nítorí pé nǹkan tí ń bá dọ́dọ̀ ti tiẹ̀ ikùn mi ló ń gbé ìyáálé ò mọ̀ ṣùgbọ́n ẹjọ́ inú ilé mi ni mo wà báyìí ni ṣe fẹ́ ṣe nǹkan mi kò yí padà. àkànjì ọmọ kékeré lọmọ tó mú wá bá wa yìí báwo lè fẹ́ kó fi àyà sọ àwa méjèèjì ìyàwó ẹ̀rù ńlá méjì tá a yìí báwo lè fẹ́ kó dojúkọ wá. my dear lóòótọ́ ó kéré jù fún yín nítorí pé ẹ̀rù ńlá méjì ni nítorí ẹ̀yin ṣe fẹ́ bẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run mo fẹ́ kẹ́ bá mi mú gẹ́gẹ́ bí ọmọ yín gẹ́gẹ́ bí àbúrò yín ṣẹ̀rí mo fẹ́ kí òun náà máa ṣe bá ṣe ń ṣe nulẹ̀ ọwọ́ ta fi múra wá nulẹ̀ ọwọ́ náà ni mo fẹ́ kẹ́ bá mi fi mú ẹ jọ̀ọ́ ìgbà tílẹ̀ bá kàn ẹ pè kẹ́ sọ fún ìgbà tó bá máa dáná oúnjẹ ẹ pè fún ìgbà tí òun máa kàn ẹ pé kẹ bá mi sọ fún o májà lọ kí àwọn ìyáálé mi. ìyáálé mi ẹ ràn máa. bọ́ ń tiẹ̀. ẹ wò ẹ jẹ́ kí n sọ fún yín kò sí ọkùnrin kan tó lè sọ pé ìdí tóun fi ń ṣe ṣìnà ni ìdí tèmi fi ń ṣe ṣìnà òun ló mú mi kí n fi fẹ́ yàwó lé ìdí ṣìnà mi náà ló tún bí eléyìí o ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má gbà mí bí ṣe rí ni o nítorí pé mi ò tí mọ̀ bí tíṣì náà mi ń gbé mi lọ. Yeah. allá. rẹpẹtẹ ẹrù rabata àgbàdébẹ òun ẹrù ó fún òrù ìgbà tó rù tán ọrùn ẹ kì í ó wọ ọ ibi tó tún ti ń rù kiri orí ẹ tún pa torí gbogbo ọmọ àná ọmọ pínṣíní ìwádìí pínṣíní ọmọ òròbó ló fẹ́ rẹ̀ lu àgbà ta ni mọ̀ pẹ̀lú yẹn ló máa pa ẹ̀rù yẹn láàárọ̀ lọ́sọ̀rọ̀. ti ṣílẹ̀kùn adẹ́sọ̀ pé kí dáàdì ibi ni gbogbo wa fẹ́ sùn lálẹ́ yìí. láì ṣọmọdé ṣé ta bá wọnú yàrá dáàdì ṣáfẹ́ lọ sùn fún dáàdì èmi expect pé nǹkan tó yẹ kó sọ ni pé káwá bá ṣe máa tan lédìí yẹn wá sẹ́ẹ̀kù lé àwa lò lórí àwa lù dáadáa i'm frustrated. mo fẹ́ kí n wọ́n mọ ọmọ ìkéré àti pé ọmọ yẹn kò lè jù mí lọ tó bá ti máa jù wọ́n lọ kò lè jù wọ́n lọ. Ah, kò jù mí lọ ọmọ kékeré ni nǹkan tó kẹ́ ṣe ni pé ẹyẹ filẹ̀ ọmọdé mi wọ̀ ẹ̀kú ti kọjá yìí by the time tó máa kọjá yìí ẹ̀dọ́dọ̀ àwọn ọmọ mi ẹgbẹ́ mi ò ní gbọ́ o kí ni mo wí. abẹ́ yẹn ẹ̀ ní gbọ́. ẹgbẹ́ mi ò ní gbọ́ but for now ẹjọ́ ẹ fi mi. tó bá jẹ́ nǹkan tẹ fẹ́ ni ẹ kò sí problem kó ṣáà má kọjá yẹn nulẹ̀ yìí. kó ṣáà kó ṣáà má. ọ̀rẹ́ mi wọ́n ló sọ̀rọ̀ báyìí wò ó bí ìranú ṣúgà mo ṣe ń gbádùn àwọn yẹn kẹ kẹ́ni ìyáálé òjò wọ́n ti sẹ́ńpẹ́ alórí wọn hmm, èmi mo ń rè ní báyìí mo ń rú ẹ mo jọjọ ìgbẹ́ báyìí ìyáálé yìí ẹ jọ ibo lẹ lọ. níbo lèmi ń lọ mo mo dágbére fún ẹ pé mo ń lọ. ẹ kọ́kọ́rọ́ mọ́tò olú àlọ́wọ́ yín ẹ lọ. ṣé ṣe kò yọnu o rí pé kọ́kọ́rọ́ mọ́tò yìí mú mú dání ni. ẹ jọ torí Ọlọ́run o. mo fẹ́ gbé mọ́tò yìí jáde o torí mo béèrè lọ́wọ́ yín sí ẹran ojúmọ̀ mi ẹran ojúmọ̀ mi ẹ jọ o ẹ ti jáyé yín nígbà tó lápẹẹrẹ o ayé mi ni mo ń ṣe o ẹ jẹ́ gbádùn ọkọ mi ẹ má pa mi o ọ̀rọ̀ yìí kẹ́yẹ́ ara mi ni mi o ẹ jọ torí Ọlọ́run ìyá ni iyo kí ló dé mọ́tò fẹ́ gbé mọ́tò yìí jáde ẹ jẹ́ ẹran ojúmọ̀ mi ẹran ojúmọ̀ mi kí ló dé ah ọ̀ṣọ́ ìlàjà ni ẹgbàá mi ẹgbàá mi mo bèrè lọ́wọ́ pé mo lọ́ọ́ lọ wọ́n dẹ̀ mú kọ́kọ́rọ́ mọ́tò mo dẹ̀bi wọ́n fi lọ́wọ́ mú kọ́kọ́rọ́ mọ́tò lọ àwọn fífẹ́ gbìtà wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí lọ́jọ́ wọn wọ́n pa ọmọ mi wọ́n ṣe oríṣiríṣi kí ló dé. bàbá níyì ọmọ ẹ níyì ló pè mí pé ó rẹ òun wà lọ́sítì òun fẹ́ lọ fẹ́ lọ wo níyì. bẹ́ẹ̀ni jọ́ hospital gbolo family hospital ló wà. family hospital sọgbọrọ ẹyà nìyí family hospital níbẹ̀ yẹn níbẹ̀ yẹn tí ò ju thirty minutes walk lọ o wá fẹ́ gbé mọ́tò lọ o fẹ́ waste epo mi wá ṣápà ní ẹ̀yìn definitely àrùn gún ni ẹ ọ̀yà fún mi kí ọwọ́ ẹ̀. ayé kọ́kọ́rọ́ lẹ̀ tó yẹ lọ́jọ́ ọ̀dẹ̀ mú kọ́kọ́rọ́ lẹ̀ ó bọ́ yẹn wò. àpà màdìá gbà tiẹ̀ wá gbọ́ kó la tiẹ̀ dáadáa sórí family hospital tó fẹ́ lọ yẹn tó bá dé junction bẹ́ẹ̀ just fifty naira lọ́kadà tó máa wọ̀ débẹ̀ tó wá bá wá belief wípé ìmúra tó mú yìí ó pọ̀ ju ọ̀kadà lọ kábúkábú wà bẹ́ẹ̀ ọkọ̀ wọ̀ tẹ́sí. wọ́n dẹ̀ gbé tàǹsí kẹ́ẹ̀dẹ̀ máa wo mi ò tí fẹ́ jáde ń sìn yìí o ó sì dọwọ́ rọ̀lẹ́ kí n tó lọ sí salon àmọ́ ìgbà tó bá ti gbé mọ́tò lọ mi tí mi ti máa gbé jáde nínú gbogbo àwọn mọ́tò yìí náà wọ́n tẹ̀ jẹ́ kí n choose èmi ṣàlẹ̀ ìyàwó kékeré mi èmi ṣàlẹ̀ yín ojú yín. bẹ́ẹ̀ ní sùúrù màjà sórí ó tún fún ẹ ní ọ̀fà ó ní tó bá lè ní sùúrù jìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ òde ní pẹ́ dé ó lè ní sùúrù kó má wéṣe aṣọ yìí jáde. kò burú mo bẹ́ẹ̀ bù aṣọ olóyè ni ó ń bọ̀ àdàkìsà. màjà ọ̀ni iṣẹ́ gbọ́ yorùbá tó sọ ń sìn kí ni ìtumọ̀ nǹkan tó sọ yẹn. ẹ ọmọ ìgbà lónìí àwọn yorùbá pẹ́pẹ́pẹ́ tó ṣẹ̀kọ́ gbàgbàjọ travel òun lọ́dọ̀ tó ń lè máa fi tó ẹ̀jẹ̀ kan tó sọ̀rọ̀ owó ní òun náà máa tó sórí eré. Ah! owó yìí ni kò wọlé dà yí ó jára wọn jára wọn owó yìí kò wọlé dà yí ẹni mo nílẹ̀ ẹ gbàgbé máa jẹ́ máa bọ̀. tó bá fàjò orí ara ẹni ó fàjò sí ilé olóògùn wàhálà ń bẹ níbẹ̀ gidi ni. fi ẹ̀gúsí sí ewédú àti gbẹ̀gìrì wọn ò nítorí pé kẹ́lẹ́ bá jẹun kẹ́lẹ́ bá yó kọ́kàn yín lè bá ṣàdúrà ẹ dẹ̀ fi oúnjẹ mi sílẹ̀ ẹ lọ ra oúnjẹ tí wọ́n rà tí wọ́n lọ rà fún yín ní tree ìyẹn lè ń jẹ chief kí ni kò ṣẹlẹ̀ sóúnjẹ mi. àbí ẹ máa gbọ́ béèrè tí ó bá wúlò fún yín ẹ̀jẹ̀ dànù tàbí kẹ́ gbé fájá kí ló ṣe máa ṣe yín gan-an ẹ ṣáà ìgbà ń jẹun lọ́wọ́ àfi máa kẹ́ máa tójú bọlẹ̀ kẹ́ máa tẹnu bọlẹ̀ kiri ọ. o ti gbá sà. ọmọdé tóní tóun bá dàgbà orí ẹyẹlé lòun máa máa jẹ chief ẹ bá mi rán ọmọ yẹn létí wípé orí ẹyẹlé kò ní jẹ́ ẹ bá sọ fún ẹ yọjú kó má fojú mú bí ẹ lòlù tó bá fojú bí ara ẹ ní ọba tó sí ọ. Ó sún dá fi mí ṣe o, ó sún dá fi mí ṣe. I've come to stay. Ọjí. Ṣé láìpẹ́? àǹtí mi mi ò ṣàlè máa parọ́ fún yín mo ní kò sówó lọ́wọ́ mi ẹ ṣe rò kò rí bẹ́ẹ̀ chief ìgbà kankan ni chief sí i ìgbà tí mo délé chief ni mo mọ̀ pé chief ò rí bẹ́ẹ̀ kó tó fún yàn lówó owó chief owó bọ́jẹ̀tì ni kò ń déédéé kò ń ṣe owó fàtàfàtà bẹ́ẹ̀ ṣe rò yẹn mi ni máa parọ́ fún yín náà ah. so ní ní sùúrù náà o fẹ́ júwèé chief fẹ́ mi àbí chief ọ̀bùkẹ́kẹ́ kọ́ ni o máa júwèé chief fún èmi wà wò mí dáadáa ọmọ ìlú wò mí kó tún mi wò Yétúndé ló ń bá sọ̀rọ̀ kí òpó náà tiẹ̀ tó di nǹkan tí wọn kì í dì mọ́ sẹ́mi kọ́ mo rí mọ́lẹ̀ ni ó fẹ́ júwèé bí chief ṣe jẹ́ fèmí chief ni wọ́n sọ fẹ́mi pé ó ń tẹ calculator kó tó mú owó ẹni tó yẹ pé kò mọ ilà àti owó kọ ah, ah, ah. èèyàn máa burú o so <laughs> o lè torí sílẹ̀ márùn-ún àṣebáyé sẹ́mi tí mo dẹ̀ sọ fún ẹ pé ọ̀rọ̀ ọmọ mi ni mo fẹ́ lò fún ọmọ mi màá mo fẹ́ lówó yìí fún pé kò já mi ní fifty thousand mi ni o fún mi o o ò lè bá mi fifty ó tètè má ní kó fún mi sọ́pọ̀ jù mi o ò lè fún mi ní fifty thousand lórí ọ̀rọ̀ ọmọ mi. àǹtí mi ṣe fẹ́ mọ̀ yẹ ọ̀ṣọ́jọ́ ṣọlọ ni mo ní chikwo kì í ṣòwò bẹ́ẹ̀ ni èmi gan-an kí tó rówó gbà lọ́wọ́ ẹ̀ mo máa ẹ wò máa máa fò sókè fò sílẹ̀ báyìí ni kí tó rówó gbà lọ́wọ́ ẹ̀. yíyan ẹ̀wọ̀. Ah, ah, mo fẹ́ máa parọ́ fún yín ni five k ni mo ní dábàá dẹ̀ ti lè gba five k ẹ jẹ́ kí n máa lọ chikwo kì í fún yàn lówó bẹ́ẹ̀ yẹn Ah, ẹyẹ máa lọ jàre. jókòó jókòó. ṣé mo dàbẹ́ sára rẹ̀. sista mi. ẹ̀yin èṣù ló wá kí ló bá mi. ṣé o tán kí ni mo sọ fún tí n bá fi ẹnu mi gé òbí fún yín kẹ́ má jẹ àmọ́ tí n bá fi ẹnu mi sọ̀rọ̀ fún yín kẹgbà nǹkan tí mo sọ. níbi oṣù ló gbé káàkiri kí ló kàn ní gbogbo tó wà lẹ́yìn. ṣùgbọ́n ṣèbí mo sọ fún yín kó máa betray yín. ẹni tó ń control millions tẹ̀bìrì common fifty thousand naira lọ́wọ́ ẹ̀ tẹ́ fẹ́ fi tọ́jú ọmọ yín tí ò lè fún yín àbí wẹ́ yín lè mọ. wá o má farawé jókòó sórí bó ṣe wà yẹn bí jókòó ṣe wà yẹn wà láìtàláì ògùn gbọ́ sọ̀ǹgùn gbọ́ kò fi ẹnu kọ gbogbo ara báyìí ló fi kọ gbogbo ara tó wá fi kọ yẹn ah! ìyẹn lèmi á jẹ́ kó wá fi mọ̀ ipe tí erin bá bá èmi Yétúndé dán wò ìwọ àlọ wàhálà ìwọ kó fáírọ́ọ̀sì ni tí o dẹ̀ mọ̀ pé tí fọ́ọ̀n bá kó fáírọ́ọ̀sì wọ́n máa ń fúláṣì ẹ̀ ni ó ti wọ fúláṣì. Ah! ayé ẹ̀ wọ fúláṣì ẹ̀ ṣe wáyé. fúláṣì ẹ̀ jọ́ ń tọrọ mọ́ ẹ má ṣe ìyẹn jọ́ ń tọrọ mọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ kí ni déètì lọ́kọ́lẹ̀ oṣù yóò ti parí. ìjọ sísá mi má ṣe látàárọ̀ níbo la gbé mọ́tò lọ tí mo fẹ́ lọ drop àwọn ọ̀rẹ́ mi látẹ̀yìn tá gbé mọ́tò jáde lọ and again kí ni god tẹ́ni láti gbé mọ́tò yìí jáde ta ló fún yín náà dáàtì láti gbé jáde. dúró ṣé mo ní láti gba permission lọ́wọ́ ẹ̀ kí n tó gbé mọ́tò ọkọ mi jáde. ẹ wo ẹ ẹ fún mi ní kọ́kọ́rọ́ mọ́tò jọ máa gbé kọ́kọ́rọ́ mọ́tò tí ẹ máa gbọ́ ògbó trash tán bá mi sọ àbó máa gbọ́ ẹ mọ̀ kó mọ̀ ń kìlọ̀ fún yín ẹ mọ̀ kó mọ̀ ń wí fún yín nulẹ̀ mo dẹ̀ ń sọ tó ṣe ti gbọ́ tẹ́ bá lẹ́yẹ kan nínú ẹ̀ lè fi pè mí o tọ́jọ́ yẹn máa ranjú láti ṣe ranjú yẹn abọ́ ẹ gbà mí nà ó. ọ̀rẹ́ mi filẹ̀filẹ̀ alálẹ̀ of Nàìjíríà ṣàlàyé jẹ́ ká gbọ́. ẹ dúró ṣe bí Yorùbá ni gbogbo yín mo dẹ̀ mọ̀ pé gbogbo yín bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ ẹ̀ bá ní mi níyà ó yẹ kẹ́ ní mi lẹ́gbọ̀n. àmì nígbà tí mo ti ẹ̀ sọ̀kalẹ̀ yẹn mo expect pé kẹ̀ tiẹ̀ kí mi ẹ̀ tún lè kí mi. irú kíkí wo So bẹ́ ṣe dé bẹ́ ṣe bọ́ọ̀lẹ̀ yẹn ká dọ̀bálẹ̀ àbí ká kúnlẹ̀ wọlé fẹ́ ìkúnlẹ̀ àbí dọ̀bálẹ̀. yeyeyeyeyeye orúwo yé mi ìwọ jẹ́ ìyàmọ̀ olùsìn ni ọmọ ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù ọ̀rọ̀ yẹn pọ̀ gan kí ló fún ẹ ní impression pọ̀ jù wá lọ àbí torí o ti wú bí bread tán jù sómi ọmọ gbàgbé o àwa olúra wa nílòkulò la ṣe ṣe rí báyìí ọjọ́ wà lórí wa bíi ti kàlẹ́ndà gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ ẹ kó kúrò lẹ́jọ́. eléyìí wọ́n jẹ́ ìyàwó olùsìn wọ́n jù ú. ẹrù o tiẹ̀ bá ẹ rárá ni ẹrù o bá ẹ kó pa ọgbọ́n ọjọ́ orí wa pọ̀ ẹ̀rù ọba ẹ pé a máa jù ẹ lọ bá a ti fọjọ́ orí jù ẹ lọ wo stature wo sizes tó wà ń bì ṣé ti fi gbọ́n tó wọn ni àbí medium size àbí small yìí ẹ̀rù ọba ẹ rárá wà nẹ́nu bẹ̀rẹ̀ sí ní òun jambla fún wa ń bì báyìí tó ló gbé jáde. ẹ jọ̀ọ́ tí ó lọ yí ọ̀rẹ́ mi máa wo ìfìtú ẹnu yín ọ̀rẹ́ mi fún mi kì í ká lọ jà rí. ẹ wọ́n ti máa ń tẹ̀wọ̀ wọlé wọlé wọlé sínú mọ́tò wọlé sínú mọ́tò ọkọ̀ kọ́ mọ̀ kìlọ̀ fún yín mo ń kìlọ̀ fún yín gidi ẹ fẹ́ rojú pípọ̀ mi àbí ẹ rí wọ́n bá yẹn lanú lẹ̀ bọ́yìí sọ bọ́dẹ̀ tètè kalẹ̀ ẹ jẹ́ kó lẹ jọ̀rọ̀ bì. ẹ bá sọ fúnyàwó àṣẹ̀ṣẹ̀ gbé wípé ilẹ̀ lójú kó lẹ́nu kó tẹ̀lé jẹ́jẹ́ wé. bọ́mí ṣíkè bọ́mí ṣíkè bọ̀ má mi gẹ́gẹ́lì wúmọ̀ yóò ti pọ̀ nù lẹ́yìn náà o gẹ́gẹ́lì yẹn ti pọ̀ jọ́bẹ̀ sọyìn di gbàkó lẹ́nu lẹ́yìn. ó sún mi o àní máa ṣe sùn kò lè sọ mí di gbàkó lẹ́yìn ọ̀nà wo ló fẹ́ gbà báwo ló ṣe fẹ́ ṣe iye ò ṣe ṣe ẹ̀yin onísùúrù báyìí lọ́lọ́run máa ń wà èmi tí mo jókòó tí mò ń ṣe sùúrù ṣé ẹ̀rọ pọ́ọ̀lù ẹni mi ni tàbí táyà ìjà irọ́ kò rí bẹ́ẹ̀ èmi tí mo wí àgbà báyìí ó máa ń wòye ni ẹ jẹ́ bàbá yín kó dára tó bá wọn ara tó bá wọn ọ̀ká ẹ̀ ló lè finú ààrẹ ìdá ẹ jẹ́ kó máa dára ẹ̀ lọ ẹ̀yin wọn ló ń yẹ kọ́lẹ́kọ́lẹ́ ikú ń pa ká máa sọ pọ́pọ̀lọ́ tó ń gbéra ẹ̀ mọ́lẹ̀ tó ń fòṣẹ́lẹ̀ yìí gbà sẹ́yìn tí sùúrù tó máa fi ń dakọ̀ kì í bẹ́ẹ̀ pọ̀ jù fẹ́ dà tí ọmọdé tó bá ń kéde nígbó ẹ̀yin ọmọ pápálàgbà tó jókòó níbi tó wà ní jìnnàjìnnà yẹn ó ti mọ ibi tó máa wó sí tá a bá wá rọmọdé tó ta fèlèfèlè tàbí tó fi ògbójú tó fi dúró níbi tí kì í máa wó sí ṣé bí tó bá hun àgbà làgbà máa sọ wípé kú ọbẹ̀ o ìdí fẹ́ wó o tó bá dẹ̀ hun àgbà at the same time a á lajúlẹ̀ báyìí igi ìyá dẹ̀ máa bọ̀ bó bá dẹ̀ débẹ̀ yín wìtì lórí ọmọdé tó bá wù lù gan òun ní mọ̀ kó wà lábẹ́ igi ẹ̀yin jẹ́ ká máa wò ó tó lẹ́ni tó bá ń jọ́ bẹ̀jẹ̀ kì í jẹ́ kó bá ta lẹ́nu ọ̀hún. Bye tó bá fi díje mi ẹ̀ tí bá mu á mọ ibi tára òun kù sí. ọlọ́run ní fi ṣe sábàbí tí ó dá igi máa wo ọlọ́run ní fi ṣe sábàbí tí ó dá. báwo ni ṣe máa pa yín ẹ ti gbà wípé mi lẹ́yìn ojú yín <laughs> chief dé báńkì màá lọ gba owó tí fẹ́ gbà yẹn màá kọ́kọ́ yọ tiẹ̀ fún ẹ màá wá pé sórí bísínẹ́sì. ó dàbẹ̀ ó wà pa. wà pa. ó wà òkè. ṣe yìí chief tí mo gbóhùn ẹ sí sí sí ti yẹ bí yẹ ìlú náà bá nílé yájọkẹ́ jọba mi sọ fún ṣọ́gà wípé kó padà wá ń sìsì rọ̀lẹ́ ṣó ti gbọ́ mo ṣì ń sùn sọ pé bàbá ẹ̀ ṣì ń sùn. ṣe ti gbọ́ wọ́n ṣì ń sùn. ó wà òkè bẹ́ẹ̀. sì sí lọ mi òrùn mi bá yọjú. ó yà pé mo ti rí tí làbá ṣe sí ọ̀rọ̀ bá jọ kó àbí fọwọ́ yá ní ẹ̀. mi ò fi ilẹ̀ mo ń ṣe ọrọ̀ ajé lọ́nà. kí n bá ẹ mú láàárọ̀ kùtù tó náà òun ti àfẹ́wọ̀n ju bá mu lọ́mọ́ ní kí ló dé. àbúrò ah, ah, mi ò gbà iṣẹ́ bá wọn kó bá wà ní àjò lò bẹ́ẹ̀. àwọn sún ah, àwọn ò tí ì jì. ọlọ́run kò mọ̀ wá ọ̀rọ̀ náà dàbí ìgbà téèyàn sùn tó ń hàn tí wọ́n dẹ̀ mọ̀ nǹkan tó wà ńlẹ̀. ìyàlẹ́nu ló jẹ́ fèmí náà bọ́rọ̀ wọn dẹ̀ ṣe rí lẹ́nu ìjọ́ mẹ́ta yìí láago mẹ́sàn-án. kò sọ àlà ẹ sọ fún pé ẹ tó ń sùn tí ò tí ì ṣe ipò ti lùsù bísẹ̀sì ẹ̀ ni ah! wọn ò ní chẹ́sì ní bísẹ̀sì wọn ni ajẹ́pọ̀ ti lùsù ẹ̀ ni àtọ́ ti sùn ẹ̀ tán ti jí kò sọ àlà. ẹ jẹ́ kí bá ń ṣe kọ́fì ẹjẹ máa ń ṣe. ṣé kí wọ́n yóò ṣe ìdòwò dáàbò ìdòwò dáàbò. àwọn ọ̀nà ọ̀ ṣùgbọ́n alájọga. ọ̀bùsọ̀gá. owó wo ló fẹ́ máa bọ̀ wá nílé. àbí kí ni àbá fún ìbáfẹ́ sí i. ẹ ọ̀bùsọ̀gá jẹ́jẹ́ pé tó bá ti débi iṣẹ́ owó gidi ni wọ́n mú wá. ṣùgbọ́n jayé ẹ̀gbọ́n mi àtàtà à ń lébọ̀ lẹ́yìn jagunlabi lára wájú. ṣọ̀gá ọdẹ ni èyí ló gbé ni kó n fa lọ́pọ̀ tó ní ká máa bọ̀ ní. ẹ̀gbọ́n mi ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ẹ̀yin àgbà lẹ sọ pé ọ̀rọ̀ gbangba gbangba la ti ọ̀rọ̀ yàrá yàrá láti sọ ọ́ ṣé ẹ rí ọ̀rọ̀ ilé yìí ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ ni tí mi fẹ́ kẹ́tí méjì bá a gbọ́ sí. irú ọ̀dọ̀ wo wá nìyẹn tó wúwo tó yẹn. ó wúwo díẹ̀díẹ̀ ó ti yẹ yín ṣé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí lórí ọ̀rọ̀ àwọn ìyàwó yín. my family. ṣé ẹ rí àwọn ìyàwó yín méjèèjì tẹ kọ́kọ́ fẹ́ ṣáájú ìyàwó yìí kẹta tẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe máa ń wù wọ́n gàràgàrà ẹ̀gbọ́n mi ò kú díẹ̀ káàtó. you mean my dear. dìá ah, yẹn ni o ṣẹ́rí ọmọbìnrin yẹn kì í fún àwọn ìyàwó tó bá nílé yẹn ní ọ̀wọ̀ kankan rárá á gùn wọn gálégalé ó máa wù wọ́n bìgbà tó jẹ́ pé òun ò tiẹ̀ rí tí wọ́n rò kò tiẹ̀ rí wọn àti bìgbà tó jẹ́ pé ìyáálé ni wọ́n jẹ́ fún un kò ṣe dáadáa ẹ̀gbọ́n mi á wù mí kẹ́ ẹ péjú kò kẹ́ ẹ paṣọ tó ń jò tọrọ kẹ́ ẹ jẹ́ kó mọ bá a ṣe lulẹ̀ ayé àti pé bá a ṣe ń gbélé ọkọ nítorí pé ṣe ẹni káláwọn ìyàwó yín méjèèjì tó bá lè yẹn wọn jẹ́ obìnrin gidi ni ilé yín àti dọjà tó jẹ́ pé ariwo ló máa jẹ́ every second àmọ́ wọn fi làákà ìkun ẹjọ́ ẹ bá mi ọmọbìnrin ẹ bá mi bá sọ̀rọ̀. sọgà. ẹ gbọ́n mi. ṣó mọ̀ pé mo nífẹ̀ẹ́ dáadáa. mo mọ̀ bẹ́ẹ̀. ṣó mọ̀ pé yà ló pa èmi àti ẹ̀ pọ̀. bàbá ò dà wá pọ̀ orúkọ bàbá tèmi ó yàtọ̀ orúkọ bàbá títí ẹ ó yàtọ̀ so wá rí orúkọ kan tó so wá pọ̀ yẹn ìyá tó so yẹn tó o bá fẹ́ kí okùn ẹ̀ já nílé ayé ẹ kí ni mo sọ láyé láyé ẹ tó máa fi wọlé sùn má bàa mi sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ ó gbọ́ àbò dáhùn ẹ má bínú ẹ mọ o kò wọ pé aláàdì sùn tọrọ. ẹ ẹ sì problem with you má bá mi sọmọ ní ayé yìí. ó dà mo ti gbọ́ báwo lọ̀rọ̀ bísíǹsì wa. mi ò ṣe mọ́ pàápàá. ẹ wá. Ah! arákùnrin ti jẹ ẹ̀fọ́ o tún ṣe bísíǹsì mọ́. ṣẹlẹ̀ níbí báyìí pàtí là ń lọ nà àbí. ẹ lọ pàtí. òkè o àlọ́rí àkọ́rí o ẹ lọ láyọ̀ ẹ kọ́ láyọ̀. ẹ bá sọ fún ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé wípé ilẹ̀ lójú. ẹ̀dùn kọ́dà ìpín wọn pé pàtí táwọn lọ́la ń lọ ó jọ bẹ́ẹ̀ o. bó yára yára lé wọn mú. ṣebí pati Dr. Arówólò ni every year náà máa ṣe pati gbogbo aládẹ tí mọ yẹn kán tó fún wa ní invitation láti mọ̀ pé every year báyìí gbogbo family wa ló máa ń lọ kí ló dé tó fẹ́ yọ wálẹ̀ lọ́dún yìí. Ah, lóòótọ́ ni o lóòótọ́ ni orí yẹn sọ gbọ́ Dr. Arówólò ṣó mọ̀ pé ẹ̀ẹ̀kan ṣo tó ń ṣe pàtẹ́ ẹ̀yin náà mọ̀ ọdún eléré tó ń pè. abẹ́mọ̀ bíi òbí sọ̀ni wáìkì àjàwó. ó ń pe barista gan gbà mí. ọ̀tẹ̀ dá ẹ mọ gbogbo lónìí bọ́ ṣúwárì tọdún yìí yàtọ̀ ọ̀nà ara ló fẹ́ ṣe. ọ̀nà ara ni ó ní Wizkid ló fẹ́ ṣe ti ọdún yìí Ọlámídé náà máa ṣeré ayin ayin yẹn small doctor yẹn náà máa wá ṣeré. Ah, ah, ah. ṣebí ṣọ́ọ̀kì ni wọ́n máa jó ń bẹ̀. òun kọ̀ rè ni ẹ nà ọ ẹ gbẹrẹ láti ọ wọ́n lè dé nìyẹn wọ́n fún wọn ní fún wọn ní fún wọn ṣọ́ọ̀kì jọ. ẹ ọba ee bébì ee ẹyin kẹ. bàá tún mú báyìí. ẹ ti ọlọ́wọ̀n ìyá kẹ lọ sẹ́ńpẹ́. wàṣíù ti kọrin iṣẹ́ yìí ò ń gbọ́ wàṣíù ni. ẹ ó ní kẹ lọ sẹ́ńpẹ́. níjọ́ tó bá fẹ́ pe oníjújú.

kí ló ṣe dáadáa àti àwọn kí ló ṣẹlẹ̀ ń bí báyìí. asinrin bá ń dágbádá àná tí ló rògbò tó wẹ̀wẹ̀ jẹ ṣòkòtò pépé ni mùsùlùmí. ẹ bá sọ fún ẹ lọ́jú kó má kó dùbúkè ẹ lóòlù tó bá fàjò orí ara ẹ ni ó fàjò sí ọ. Ah! jókòtò la ò ní ọpọlọ abirùn yẹn ò gbọ́n káàbọ̀ ìwọ ó jẹ́ káwọn ìyá ilé ẹ̀kọ́ ba yí ẹ jẹ́ pátápátá ó yá sọ fún mi kí ni ìdí láti jọ ìjọ yìí tí chief ń pọ́n pọ́n pọ́n tí ò kí ló dé tọ̀nà yín láti jọjọ yìí. èmi wò pé bóyá àsìkò tí ì àti pé kò dúró. àsìkò tí ì ìdílé. òde ń sùn òun fẹ́ wọlé rí òun sùn sórí iná gbà ó rí gbogbo báwọn ìyá ilé ẹ bó ṣe máa sọ̀rọ̀ lówe lówe tó máa ń ju àyájọ́ sí ẹ tó máa ń pọ̀fọ̀ fún ẹ tó kọ̀ máa ń ju èpè sínú ayé ẹ gbàm gbàm tó lọ ṣiṣẹ́ bìrìbìrì nílé ayé ẹ wọ ọjọ́ tẹ fún ẹ lápẹ̀rẹ̀ o wọ ọjọ́ tí a wá sílé ẹ tá a ṣe fàájì yẹn. kí ni gbogbo yẹn ìyá nìyí ẹ gbọ́dọ̀ kìlọ̀ fún yín gàdìgàdì yín pọ̀ nílé yìí o ká ṣọ́ọ̀bù ọ̀yọ́ máa rọjú bí ojú àjẹ́ ni ẹ̀ẹ́dẹ̀ lè pè mí jẹ́ àbí kí ni gbogbo kẹ́tì àti ìkẹ́ in fact ṣílú yẹn ká jẹ́ kó treat fọkàn wọn but next time o tẹ́ ẹ̀ bá ti lè join wa ẹ̀ rọra padà síbi tẹ́tí ń bọ̀ sẹ́ẹ̀tì ń tilẹ̀ àwa lọ́mọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ ọba. bàbá mi máa wò ó sí ẹ̀jà rẹ̀ madam next time tẹ́ bá ti lè apply wisdom mi kẹ́ treat fọkàn para yìí kò rí báyìí. òjò tó rọ̀ tí yóò dà ọlọ́run ló mọ iye tó máa pa mi. ó lè bá mi dábàá ẹgbẹ́ súnmọ́ yìí ẹgbẹ́ mi kò fẹ́ sọ bí ọ̀rọ̀. ẹsẹ̀kẹsẹ̀ tó súnmọ́ ẹ̀ mo ń mo fi rẹ nínú èmi tí mo ti rẹ dànù mo de kúrò lórí mi gbogbo ibẹ̀ èyí ti bá yí ẹ̀jẹ̀ tán. ọ̀rọ̀ tó sọ yìí ló ṣe ẹ orí mi o tó tó ni ohun tó sọ yìí bí kò máa pò gèdè kò máa pàyàjọ gbogbo tí ó jẹ́ kí n rojú pé tí má ti sọ fún di àdí a máa sọ fún pé ẹ Eh, pé kí n má dá wọn lóhùn ọ̀rọ̀ wọn ò ní mí nì báwọn èdè kan tí wọ́n kọ́ ìgbà táwọn travel lọ sílùú àbí nǹkan kan wọ́n ní ó jẹ́ kí n ríro mo dáràn ah! mo ti fi iná sórí òrùlé sùn. Ah, wo ti jẹ́ kí díẹ̀ àbáyé ẹ̀ jẹ́ ìyá ah! ti báyé ẹ̀ jẹ́ eh, nígbàtàdé wo ti ẹ̀ ń bẹ̀rẹ̀ lọ. kí ni wọ́n fẹ́ ṣe báyìí torí ọlọ́run gbà mí oh. kẹ́mi gbà mí. ló fẹ́ ṣe a ní kó má fara ẹ̀ balẹ̀ <laughs> sórí di ẹrù jẹjẹ tó jẹ́ wípé táwọn ìyáálé ẹ bá rí ẹ báyìí kẹrù máa bà wọn kókun wọn máa la gàràgà sórí èdè ẹrù jẹjẹ kì í ṣe fún tìbìtìbìtìbì lọ́ fi ń ṣe yìí o. ṣé wàá ní agbára kan bì kan ni àbó tọ́jú oògùn kan síbì kan. èmi ní àwọn bàbá tó jẹ́ wípé tí bá wo ẹ̀yìn báyìí mo rí wọn tí bá wo wájú báyìí wọ́n ń lọ wájú fún mi ni. wàá dẹ̀ máa ṣe bí àgbà. Ah! ó rí bí ṣe bá ṣe ti máa wálé yín ni ọmọ àgbà.

adákẹ́jà làwọn ayé àjẹ́ tí ó sì bọ́mọ jẹ wọn ìrẹ́jẹ lẹ́nu rẹ̀ òṣàjẹ́ pé méjì obìnrin ò sí wíwò táwọn ìyáálé rẹ̀ wọ̀ òde nu wọn bí tán jẹun tútù nù. bàbá ẹ gbà mí ẹ má jẹ́ káwọn ará bíi pa mí ẹ má jẹ́ bọ́ jẹ mí tútù ẹ jọ bàbá. lọ fọkàn balẹ̀ iwájú èmi fábíyì ló wọ gbogbo mẹ̀rí olóyè ọmọdé polówó kú tantantan ogun tá a bá ṣàtì ìjẹ́wé rẹ̀ lókù kan kò séyàn tó ságbà mi tẹ́mi ò tó lọ́gbà lé mẹ́ Ah, ń sọ ọ́ di àpáta tẹ́nìkan kan ò ní forí sọ ṣé ọ̀rẹ́ rẹ ò ṣàlàyé mi fún ọ ni. àbàbà ah, ah, mo ṣàlàyé yín fún dáadáa ṣórí bàbá tó wọ yìí máa tì mí wọ́n rẹ̀ kò sí òkè ìṣòro tó gbé wá bàbá yìí tí bàbá yìí ò ní sọ nǹkan tẹ́lẹ̀ ṣórí bó ṣe ní kò fọkàn balẹ̀ fọkàn ẹ balẹ̀ o kò sí nǹkan kan lẹ́nu ìwé ẹ̀ wo èmi tó ń rí ṣé màá fẹ́ kí kòkòrò jẹ báyìí kò gbẹ̀mí kò pọ́síbù ah, ah. níbi tí mo ti ń jẹ àgbẹ̀ láyé láyé bẹ́ẹ̀ ni wọ́n fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ wọn yóò lọ owó kékeré kan twenty thousand. ọ̀họ́ bàbá kékeré nìyẹn nínú nǹkan tọ́lọ́run bá ṣe máa fún yín sáà kódà bàbá fẹ́ jù bẹ́ẹ̀ lọ máa fún yín. ó dáa náà tí wọ́n bá gbẹ̀yìn yọ àwọn gbà wájú wọ́n máa jòkó sórí àga àwọn jòkó ńlẹ̀ẹ́lẹ̀ ó padà wá gba sí tí mo sọ. Ah, bàbá ìṣe ìṣe mo dúpẹ́ ah, bàbá ìṣe ti bí nǹkan. Eh, eh, tóun náà bá fẹ́ wá sí jẹ. bàbá máa dúpẹ́ lọ́wọ́ yín. so tó bá wù ẹ́ kó o pọ̀ ní àti ṣúgà kò pọ̀ títí dọ̀la kò sí tó fẹ́ ní. ìwọ rò ipá wa gan ni àbí sórí àsìkò tí wàá tó fún ẹwà yìí láti mọ̀ ìpéyà kéèké tó ń wò yẹn oró inú ẹ̀ ewu ni ó yá gbégbá lè lọ́wọ́. gbàgbá ìgbà mi ìgbà lọ́wọ́ mi ò ẹ̀ sí nípa gbogbo ẹ̀jẹ̀ mi ẹ̀sìn. ẹ bá sọ fún wọn ẹ yanjú kó má fò lùbùkè ẹlúùlù tó bá fàjò orí ara ẹ ni ó ń fàjò sí ọ ilé olórogún wàhálà ń bẹ níbẹ̀ gidigidi. wọ̀ kí ló dé. ibi ló dúró sí àwọn méjèèjì. ṣó mọ nǹkan tó ń sọ ṣáà. Ah, ah, wọ́n ní kí n pè jẹ́ ó gbégbá lé mi lọ́wọ́. àwọn ìyáálé ẹni kò pè jẹ́. ó ní pè jẹ́ wọ́n pè jẹ́ wọ́n pè jẹ́. lójú oorun who is that. àwa ni o. lèmi fi pa mi tí n bá tajú kẹ́ pé mo sùn báyìí mo rí wọn lójú àlá wọ́n ti wá ń fara wọn wò mí gidi báyìí ẹyẹ wọn ò fò lóru mọ́ ọ̀sán gan báyìí lẹ́yìn wọn fi ń fò. ó ga ọ ní ìwọ tó yẹ pé ó yẹ káwọn ìyáálé ẹ máa rí ẹ kẹrù máa bá wọn ah! àwọn ìyáálé ẹ ti mọ epo ti máa ṣírí wọn nìyẹn o. ó ti mọ nǹkan tó ń bà mí inú jẹ́ jù kò ju pé inú ìdí àmì gan ò dùn kó dẹ̀ máa wo mo mọ̀ pé torí oyún tí mo tí ní ni. Dókítà ló ń ṣé kò sí no no no no no at all mo ní pé kí n sọ fún yín pé result obstetric scan tẹ́ ṣe ó ti jáde and you are seven weeks pregnant bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni all right all right ẹ ẹ sọ pé ẹ ń jẹ fruit dáadáa sìn ṣé mo pé first trimester ẹ ó máa fẹ́ wọ́ọ̀rì yín díẹ̀ ẹ̀hẹ́ so ẹ máa take much of fruit kẹ̀dẹ̀ máa jẹun. exactly ẹ̀hẹ́ so tó bá ti tó time antinata yìí kẹ́ wá register a lè fún yín ní àwọn. dókítà ló ṣe pè mí sí i wọ́n sọ pé mo ti lóyún. o ti lóyún o ti lóyún. Wonder, wow. ẹ bá sọ fún wọn ẹ yanjú kó má fojú gúnge ẹ lóòlù tó bá fàjò orí ara ẹ ni ó fàjò sọ ilé olóògùn wàhálà ń bẹ níbẹ̀ gẹ́gẹ́. wá wá wá wá wá kí ló mi kí ló sí mi kí irú káwo ló gbé wá fún mi ṣé irú kálíbà mi ṣé nǹkan tí mo nǹkan tó ẹ̀sùn ẹ̀mí tó máa gbé kiri. Ah, ó ṣe máa gbélé ìwá my friend. a ṣe sùúrù díẹ̀. ṣé irú nǹkan tí mo ní kó gbé wádìí ni. onímọ́tò yìí wà òkè ó fine ó wà òkè èmi láìpẹ́ ọ̀ kọ́lọ̀ ẹ̀gbọ́n wà beautiful ó wà òkè náà at least nice car. Abba, ó fine. anyway you know what màá pè é padà màá pè é padà máa rìn. ó wà òkè gan-an. Ah ẹ lè ló má jẹ. ṣé pé lè fine báyìí. Uh-uh. ẹ ti ẹ̀rí kọ́lọ̀ ẹ̀yìn. Um, ó fine mo like ẹ̀ gan so beautiful. okay you know what my dear sori gbogbo fún nǹkan tí mò ń ṣe mi ò ṣe fún nǹkan mo kàn fẹ́ mọ̀ bóyá o máa like mọ́tò yìí so bó ṣe wá sọ pé o like ẹ̀ yìí mo fẹ́ fi ṣe surprise fún ẹ sori oyún oṣù méjì tó wà nù ẹ̀ yìí òun ni mo ti torí ẹ̀ ra mọ́tò yìí. Ah! Oh ah! ah! Orí ẹ wà ń bẹ́ẹ̀. Wàá mọ̀ kankan, kò síbẹ̀ o. Eh sórí tí oyún yìí tó bá di oṣù mẹ́rin màá tún wá ra èyí tó le jù báyìí lọ fún ẹ tó bá wá di oṣù mẹ́fà <laughs> mi ò tẹ̀ mọ̀ bí atréyìn máa rà fún ẹ bọ́ tó bá ti pé oṣù mẹ́sàn-án inú ilé tí n bá kọ́ fún ẹ ibẹ̀ ló máa bímọ yìí sí. <laughs> lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀kan sí. ọmọ àgbà nínú ilé yìí ẹ fẹ́ kú ẹ̀yìn wọ́n á fẹ́ kú o wọ́n á fẹ́ lá o wọ́n á fẹ́ kú o. Ah, àwọn eléyìí kẹ. ó wà mọ nǹkan kan wà á wá lọ sókè wà á ṣáwà wà á Lagos ah. tour la máa ṣe ẹ fẹ́ gbà wọ́n á fẹ́ gbà wọ́n á ah. la yé orogo ah, nínú ilé yìí ẹ̀yin ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. jẹ́ ń sọ fún ẹ̀yin ọ̀kan ló sì lo mọ́tò yìí gbogbo àgbáyé yìí ìwọ lẹ́ni kejì tó máa lò yà wọlé lọ lọ́wẹ̀ lọ́wẹ̀ jẹ́ máa wọ ẹ lọ jẹ́ máa wọ ẹ lọ jùrù dáadáa jùrù dáadáa <laughs> ọmọ mi ọmọ mi. <laughs>

èmi ni mo nìyàwó mi nǹkan tó bá wù mí máa fi ṣe ló pa sí èmi ni mo lówó ni ẹ̀yàwó tó bá wù mo lè fi ṣe ṣìnà tó bá wù lọ́dọ̀ fún ọ̀bẹ idiot ọ̀yà ọdún náà. olówó jẹun tó tán wá bẹ́kùn bẹ́kùn kéré. ẹni bá fa ṣonṣon. fàgùrọ̀ lára ìgbòrò. kí ni gbogbo eléyìí náà. àfọwọ́fà ti ẹ̀mí kẹ́ ikú ló ń bá nígbẹ̀yìn. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ ṣáà ẹ take it easy torí pé bẹ́ẹ̀ ṣe tún ṣe é sìn bígbà tẹ tún dá ẹrù kún ẹrù fún ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run Ọlọ́run bá láàánú tó ṣòdi àsìkò yìí á ṣe kí ni á ṣe ní ìṣe tó máa fi bí rọ̀wọ̀rọ̀ sẹ̀ tí ò ní sí wàhálà fún un. ṣọ́gà kí ló ń sọ lẹ́nu yìí wọ́n ọmọbìnrin yìí láti ìjẹta kò lè jẹ́ kò lè mú in pains ló wà ara ní burúkú burúkú láti ìjẹta wọ́n náà wojú ẹ̀ wo bó ṣe ń ṣojú ẹ́ ó wá ní kí n ní sùúrù sùúrù òun mo ti fẹ́ ní ó ti sú mi mẹ́ẹ́ ó ti sú mi mẹ́ẹ́ ah ah gbogbo condition tí màá jẹ́ wa kàyìn ìmájẹ́ bó ṣe ń dẹ̀rù rà bẹ́ẹ̀ ní pé èmi gangan mò ń fìlẹ̀ mò ń fìlẹ̀ nínú bọ́dì mi. Hmm. dókítà. ìṣàlù mi. ó ń tọ́ láti wá solution sí problem náà ni. Ah. dókítà. Ah, ẹ wo bó ṣe ń ṣojú yìí kò yé mi o pẹ́ǹsì yìí ti pọ̀ jù ń tèmi o. ẹ jẹ́ ká rí ra ń tà. Ah, ká tó yín eh, dókítà ẹ tí problem bá wà ẹ sọ fún mi ṣébí ìlà tí yín àtàbúrò mi làwọn àbí ẹ sọ fún mi. Um, actually kò really see problem but ó jẹ́ ká yẹn. mò ń bọ̀ mò ń bọ̀. Ah, ah, yà já mi o ìgbà tẹsán pé ká wá rí yín ta mi ò mọ ọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn. ẹ wò sá advice mi fún yín ni pé ẹ bí akẹ́ stop láti máa náwó for me now because a ti ṣe series of tests fún madam àìrí kankan tó ṣe wọn bẹ́ẹ̀ ni tẹ́ bá rí sí ẹ máa rí pé kò sí treatment kankan lọ́dọ̀ wọn not even drip mọ nǹkan tó ń ṣe wọn tí bá sọ̀kalẹ̀ sí wọ́n sọ fáwọn nurse pé kó prepare refer letter yẹn bí a pẹ bá try hospital mi ẹ lè rí solution sí nǹkan tó ṣe padà àwa ń bì àwọn nǹkan tó ṣe. dókítà nǹkan ṣe ìyàwó mi ah, pẹ̀lú gbogbo ra nǹkan ṣe ẹ̀wù tó bá jẹ́ ti dowó mi ò sọ pé owó ti sú mi láti ná màá náwó ẹ má rí fáwa ẹ jọ̀ọ́ tọ́wọ́ ò bá sún yín láti rọ́ṣà ipa tiwa ó ti fẹ́ pin lórí ìyàwó ó dẹ̀ tó di pé àbíkú wọn sọ lóògùn wa ẹ tún lè try tí wọ́n ti ti mọ̀ jù wá lọ possible carry solution lọ. dọ́tọ̀ tí mo rí sọ̀rọ̀ tó wà lẹ́yìn ni pé ẹ fẹ́ sọ fún wa pé ká ti ẹsẹ̀ ilé bọ̀ ṣẹlẹ́rì falẹ̀ tàtẹ́ sọ fún wa pé fẹ́ fún wa yìí ẹ fẹ́ sọ fún wa pé ká tẹ̀sẹ̀ níbọ̀ pé n tó wà nílẹ̀ yìí ó tún kọjá àwọn agbára hospital. rárá o èmi ò sọ rẹ́sẹ̀ lé o but tẹ́yìn bá feel bẹ́ẹ̀ as Yorùbá fine but èmi ò sọ bẹ́ẹ̀ o nǹkan tẹ́mi mi kàn ní. ṣọ́gà ṣọ́gà àtẹ̀sẹ̀ lé o àtẹ̀sẹ̀ lé o oṣù àìgbẹ́ ló ń tẹ̀sẹ̀ lé lápá ọ̀nà. ṣé lè yóò bí ìwé kákúrò ní fún káwọn máa dá àwọn àgbà. lọ síbò kákúrò nílé ẹlẹ́dàá mi ò ní jẹ ẹlẹ́dàá mi ò ní jẹ ní orí mi kọ ilé ètò mi mo wà ìkòsí bí tí mò ń kó lọ. ẹ dúró ṣé àwọn aládùúgbò kó bá dèkò o lọ àìsàn gbogbogbò rẹ̀ iṣẹ́ ti gẹ́gẹ́ kí ṣe tọkàn mi pẹ̀lú ẹ̀ òun ló mọ ibi tó ti rí wà lápò bàbá wà lẹ̀ fà èmi lọ sẹ́ni wíyà àánú jíìpù ló kàn ṣe ní lójó ìyàgbàlagbà tó lajú kalẹ̀ tí ò fi rí ìyáálé lórí tí tó ń bọ̀ ara omi ìwé omi olórí burúkú ńlá máa ní fún ìgbà ńlá máa ní fún ìgbà ńlá máa ní fún ọ̀ṣìṣì wọn ò ṣọ́ọ̀ṣì ọ̀ṣìṣì wọn ò ṣọ́ọ̀ṣì ọ̀ṣìṣì wọn ò ṣọ́ọ̀ṣì ẹ̀ yóò níwèé níwèé níbi táyé wọn mọ́ bí igbá táyé wọn yọ bí aṣọ táyé wọn dẹ̀ gbẹ̀dẹ̀ gbẹ̀dẹ̀ gbẹ̀dẹ̀ tí wọn ò rọ́hùn so ìjà wọn ò sọ pẹ̀ ẹni bá bá wọn bẹ̀ kúrú wọn òtóró mi ọ̀run o òtóró mi ọ̀run o òtóró mi ọ̀run o. gbàgede ayé la wà yìí o mo sì fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbàgede ayé ó sàdù kọ̀rọ̀ ọdẹ ọ̀run lọ́wọ́ a kì í sì tẹsẹ̀ gbọdọ̀ ká ti máa kó tutù ibi nílé ikú bí tí ọ̀rọ̀ ti ń yẹ gbogbo nǹkan kí nǹkan tí ẹ bá mọ̀ nípa ìyàwó yín ti ń ṣe ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi tẹ́ ẹ bá ti sọ kò sí nǹkan kan kò sẹ́ni tí ò mú mi àbí tẹ́ ẹ bá sọ wàhálà wa o. ẹ wo bàbá èmi mọ̀ pé wọn ò ní jẹ́wọ́ sẹ́ẹ̀rì ká tó débì èmi ọ̀pọ̀ àwọn méjèèjì àwọn náà ṣe máa dìá yes àwọn ni ẹ fún wọn lómi mú ẹ ìgbà tó wá wò mí nǹkan. ẹ wo jáde bàbá ṣe rí èmi tẹ̀ ń wo yìí ṣé ti yé yín èmi ò jẹ́ gbé o bẹ́ẹ̀ ni mi ò ní kú gbé kí ni fẹ́ẹ́ gbà nínú àṣẹ ẹni ẹlẹ́ni àti pé ṣẹlẹ́bí ṣe jókòó yìí ẹsìn mi ò gbà mí láyè láti máa mú mi òrìṣà and apart from that gan apàkánimọ̀ pé obìnrin afẹ́ wa mú mi ni màmí nígbà rẹ̀ torí mi ṣe wà ẹ̀ mò ń rẹ̀ lọ́wọ́.

kí ni fẹ́ gbà nínú kí n máa ṣe ni ẹlẹ́ni ṣé mi ò bímọ tèmi ni àbí ìwà làwọn máa ń èmi ò mú mi o mi ò mú omi. a lè mú mi. o lè má dàbí ara ẹrù torí ọlọ́run. ìgbà tó bímọ ń gbọ́ ìgbà tó bímọ ń gbọ́. àyè ìṣẹ̀lẹ̀ ariwo arábìnrin wọ́n ní kó a gbà ó fẹ́ kí n fi kàn mí kó fún ọ gbà. alágbòsí ni wọ́n. máa jẹ ní wíyẹwíyẹ àwọn alábòsí. irọ́ irọ́ irọ́ irọ́ gidi. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mo lọ bàbá. ẹ ti mú bóyá dáàgẹ̀ rẹ̀ mi. bóyá arábìnrin ìgbà ikú ìjọsẹ àrùn ilé ìlú ikú kan ò ní pa ọ́. bàbá ẹ ti fẹ́ fún òun lómìnira ṣebí ìtòrí ẹ̀ ta ṣe wá síbí nìyẹn ó ní nǹkan ṣe. àìṣe bẹ́ẹ̀ ó mọ̀ pé báwọn ìyáálé rẹ̀ ṣe mú un wọ́n ti wẹ̀ wọ́n ti wẹ̀ wọ́n ti mú kọ̀ọ̀kan ó ti dáa nù ún náà ó mú láàrin gbàdárí. ntọ́rí tó pè. pẹ̀lẹ́ máa jà. bàbá omi jà. pẹ̀lẹ́ máa jà. ó yà kẹ́mu lórí dání kó mu. mú jàre.

ajẹ́wọ́ o èmi ni èmi ni èmi ni ajẹ́wọ́ ajẹ́wọ́ mm. ajẹ́wọ́ kí ni èmi ni ní kí ni. àti ọmọ pé torí owó ni. torí owó àti dúkìá. Uh-huh. ọ̀rẹ́ ajáde wà lọ́wọ́ ọmọkùnrin tí a rí pé bẹ́ẹ̀ ni tó máa tètè lè fún ẹ lóyún ní kíákíá tó bá ti lóyún ìtàn wà pẹ̀lú fún bàbá bàbá lóyún. Ah, ah. irú ọ̀rọ̀ wo ló ń sọ báyìí inú ilé tí mo ló ń bà mí lẹ́rù ló tún ní kí n lọ bóyá ọmọ àlè wò báwo ni fẹ́ ṣe lè gba property àtọwọ́ tó fẹ́ gbà tó bá tún kò sẹ́ni tó máa bẹ́ẹ̀ rojọ́ òkun bá láyè rojọ́ ní tiẹ̀ bá security ẹ̀ for life nìyẹn. kẹ́mi ọlọ́pọlọ wo èyí tó sọ ìgangan lọ́rọ̀ ọ̀rọ̀ wà ń bẹ má ṣe má ṣe nìyẹn. kì make up la fi ṣe àbùjọsí kọrẹ́ẹ̀tì ọpọlọ ni máa sọ fún ẹ súnmọ́ mi àwọn ọmọ àgbà. ẹgbẹ́ òde wa ni báwo la máa bẹ̀rẹ̀ gbogbo gbèsè. kékeré nìyí o ajá bíi dáná àgbò yìí díẹ̀ nu rẹ̀ ló fi sínú omi tàbí ọtí. bàbá ṣé pé kí n fi sínú ọtí tàbí omi. májèlé ọ̀run lágbè tẹ́ńtọ̀ ọba ilé fẹnu kàn mọ́ yóò sùn kò sí ní jí. ìyẹn gangan ni mo fẹ́ bàbá ìyẹn gangan gangan gangan ni mo fẹ́. kárí kìlọ̀ kan tí bẹ́ẹ̀ bí bẹ̀rẹ̀ má yọ̀ ṣèṣì ta sí ọ ládé mi tí ó kàn sí ọ lẹ́nu bá ta sí ọ lẹ́nu kò léwu kó sì rí i dájú pé ẹni tó fẹ́ lò fún mú o tí ò bá mú ó léwu fún ọ o. bàbá ó ti mú báyìí á mú. Yeah! Hmm. Mm ṣàánú mi ẹlẹ́dá tí mo fẹ́ pọkọ mi láìsàn ìgbé mi ṣubú wọ́n ètí àìdáríjì mi. arábìnrin ó torí pé mo sọ pé ilé ìlú mo ní ilé ìlú wá tó lè fa ẹsẹ̀ ìlú ọmọ pẹ̀lú mo lé lórogún kọ́ ogun ni gbogbo lé lórogún kọ́ wàhálà. mo fẹ́ sọ̀rọ̀ àrẹ jẹ́ àti kára rẹ̀ para fúnra rẹ̀ tí ń para rẹ̀ fúnra rẹ̀ mo ṣe o àárín tí ń dùn yìí ọlọ́run rẹ̀ ìfà kan ní ká fọ owó ọwọ́ ìrànlọ́wọ́ fi mú ẹ̀rọ bẹ́ẹ̀ sì fọwọ́ ọwọ́ lórí ọkọ yín tí ayé yín dá báyìí lágbára ọkùnrin ayé yín ní ìdá. aya yín òun náà tó ṣe àṣeyọrí ṣùgbọ́n tó lè bọ́ ọmọ ẹ̀ tó lè fi bí ọmọ ẹ̀ ṣe darí jì yóò kó àfitẹ́tẹ́ mi kí làwa ṣe. ẹ wo bàbá tí ọmọbìnrin tí mò ń wò yìí tó bá bẹ̀ mí dọ̀tún là tí n bá fi dáríjì